الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين واتخذوا من مقام إبراهيم مصلى وركب على صدبه بأنبوى محمد صلى الله عليه وسلم النبي ni in ba se bayi o ke ba se pe bawon eyan re ti sese ko nu keferi ko pe die die ta nfa won wonu esin kon mo tun wa ti e tuka yan yan pe ah ase aburu je ni pe wa si

tí ń jẹ́ ọmọ ẹ̀gbọ́n ìyá ńlá wa aisha ọmọ asma tọ́jọ́ ma sọ̀hábí annabi abdullahi azubairu ibn al'awam abdullahi bin zubairu ọjẹ́ aláṣẹ maka ọwá ní ta annabi níwọ̀n ọba se tó ipé nkankan ni ò jẹ́ ó se kò sí bẹ̀rù yẹn má lónìí òun ó se abdullahi bin zubairu wá se gbogbo ta annabi wíhun sallallahu alaihi wasallam tún kàbà kọ́ ọ̀yọ̀lẹ̀kùn méjì sí gẹ́gẹ́ bá nẹ́bì ti wí sọ̀lọ̀lọ́hù àléhì ẹ ma wò pé àbó ló se tún wá padà sí báyìí lónìí sẹ́mọ̀ páwọn ọlọ́lá ayé ayé ni ti wọn nígbàtí alhajjájú ibn yusuf gbọ́ alhajjájú lọ́jọ́ ta ibn zubairu ń kodo wọn kódò ń lọ padà gbẹ̀mí ẹ alhajjájú òun wà nílẹ̀ iraq nígbàtí hajjájú padà borí ibn zubairu gbogbo tí ibn zubairu se báwọn tí wà náà jí máa se lónìí pé a pa gbogbo orí pa ẹni ó sáájú ayé rẹ̀ àbáwọn èèyàn rántí rẹ̀ mọ́ kọ́rà mi máa ń se project kan tó pàájì àní náwó sí ìwà hajjájú nù iná tó burú jù ń jọba musulmi nù tàn kò sẹ́ tó tó hajjájú ẹnu alhajjáji bin yusuf ní síbnù zubairu tó tún sí sí kàbá ní ọyẹ túnwó <laughs> ẹ̀dá padà sí ìsáwọn jíwa ní èsẹ bẹ́ẹ̀ lónìí pé àfẹ́wọn gúrò rẹ̀ má gbogbo orí pa rẹ̀ àfẹ́kẹ́ni ọkàn mọ̀má ìwà musulmi kọ́ ò hajjájù lọ dá kàbà padà síbẹ̀ tí ń rí lónìí nígbà tó wá dáyé alimamu harun rashid inú àwọn olórí dáadáa táwọn padà tó jò lórí harun rashid lọ bá imamu maliki gbé contemporaries ni wọ́n òun lọ bá imamu maliki ti jágbà fà aláyé rẹ̀ harun rashid lọ bá harun rashid wá fẹ́ tún dá padà sí bí ibn zubairu ti sẹ́bà nẹ́bẹ̀ ti wí but harun rashid ara ń wínú àwọn èsè democracy pé bọ́lọ̀ ń fẹ́ bọ́lọ̀ ọ̀fẹ́ oní wọ́n bá ń ké sí mọ́mù máàlìkì tọ́ wọn máa lóhun fẹ́ sóre kọ́ mọ́ dàbúrú o ẹ̀yìn náà lẹ́ká dìízi fún apá nẹ́bí wíbá ibn zoberu sì sé hajjájú sì dé ó tún dá padà èmi fẹ́ dá fatiwa imamu maliki ni ò jẹ́ kí káàbò yí padà mọ́dọ̀ ní imam maliki wa sọ fún àrùn rọ̀ṣídì pé mọ́sẹ̀bẹ̀ fa inni akhaf fa inni akhaf an yasira baytullahi ul'ubatan biyadil muluk kullu ma jaa malikun gayyarahu erun ba mi harun eyan lola aye ke ma so ile yi di nkan sie bí ọdún máa bá tún lọ ní ìṣẹ̀lòmí àtúndájúgbá tí a rúnà ah, ló se gíní ọya ẹ̀tún ẹwà sọlé ọlọ́run di olóòrùbà torí ayé lẹ̀yìn wá imam maliki ló kílọ̀ bẹ́ẹ̀ fún harun pé fílẹ̀ bó ti wà hùn di bọ́ọ̀lù tẹ́ mọ̀ gbá ọ̀dà sóhun ló se èmi náà yí padà ilé iná tó dé yóò fún náà yí padà òun ni ọ̀jẹ́ nìkan kan tọ́ọ̀chì òun ni ibi tí mọ̀kọ́mù ibrahim wà ń gbà yẹn náà ẹnìkan kan tọ́ọ̀chì ẹ̀mà but ibi tí mọ̀kọ́mù ibrahim wà tẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kíni lẹ́gbẹ̀ẹ́ kaaba lọ́wà torí pé bẹ̀lá ibrahim dúó nígbàtí ń al-musharrafa gbogbo bí tí mọ̀kọ́mù ibrahim bá wá wà àti níjọ́wọ̀n àti lónìí min maqami ibrahima musalla ẹkẹrùn bẹ ayé kẹrùn ni wọn ló fi jẹ́ súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam pé gbogbo ọgbà tí èyàn bá ṣe tọ̀wáfù yí ká lè ọlọ́run kúlù dáúrà ti tọ̀wáfù kúlù dáúrà ti ìtúnmọ̀ ń tàgbẹ̀ ní dáúrà ní pé ìsákù tọ̀wáfù bí ìgbà tí èyàn sálámà yí láńráka mẹ́ta ni tọ́wá ní bí mo kí mẹ́ta nù mẹ́rin náà ṣe ó ní nǹkankan kò ní nǹkankan o mẹ́yàn bá se tọ̀wáfù mẹ́fà àtààbọ̀ ò tí ì se tọ̀wáfù kan mẹ́yàn bá se márùn ẹ̀ se tọ̀wáfù o tọ̀wáfù kan fi ni gbogbo tọ́fẹ́ fún ọfí yanáfílà bá ti máa yanáfílà àrùn lẹ́yìn ọ̀ràn yà a máa yanáfílà kí ni tọ̀wáfù náà but lẹ́yìn gbogbo méje méje unity kọ̀ọ̀kan yìí ọwà lọ kírùn ọ̀há ní da ogbó ẹ̀pọ̀ pé ma kí ogbó náfílà ń pọ̀ <laughs> bọ́bá ti tọ̀wáfù méje ọlọ yanáfílà raka méjì níbo wàtàkìrú mẹ́màkọ́ ní ibrahima musalla láyé mọ̀kọ́mù ibrahim suna nabi ni sallallahu alaihi wasallam nígbàtọ́ wá dáyé umaru rọ́bí allahu anu àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pọ̀ ọwá di pé a máa ti rẹ ni pé ẹjẹ́ gbogbo mọ̀kọ́mù ibrahim ò jù báyìí náà lọ òun kò dé kò sí dandan pé àfi kí n dúró ẹtẹ́lómí ẹ̀rí ọ máa fi gbàgbàwẹ̀ ìyàbá ìkọjá wá kí nígbàtẹ́yìn wá sọ́ra yí pọ̀ pẹ̀ ẹgbẹ́ nìkan ó kírùn gbogbo èèyàn náà bá wá ń se báwọn èèyàn mélòó ní orírun kí mọ́ àwọn nàìjíríà náà ní ti ká ti kọ́ra wá lé kọ̀dá o kọ́dá ọmọrù wá practicalize ẹ̀ ọmọrù ọwà lọ dúó níbi tó dínà pé ìtíyàn bá ti ń wo kàábà ọmọ ìbí ọba ti ráyè ọ ti wọlé sí wà tẹ́kìlú mọ̀kọ́ ìbìrọ̀yìn ọmọrù tó wílé yìí káfí gbọ́yé ọmọrù ní wà fọ́kùtù rọ́bí fi tàlàtàtì mọ́ sọ̀rọ̀ olúwa sí fàṣẹ sí nǹkan nínú tal kùránì sọ̀kalẹ̀ tó pé ráàyí ọmọrù opinion ọmọrù ní kùránì wá approve òun ní ìkírùn ní makọ́mù ibrahim ọmọrù lọ́kọ́lọ̀ bá nẹ́bí sọ̀lọ̀sọ̀lọ̀ pé láwùtàkádẹ́ mẹ makọ́mù ibrahim musulwa nẹ́bí já mẹ́ kírùn bí makọ́mù ibrahim yìí aya wá sọ̀kalẹ̀ pé wàtẹ́kìrú mẹ makọ́mù ibrahim àwọn làwọn akọ́kọ́ lomọ́tò lẹ́yìn ni yàgá ẹlòmíì kọ́dẹ̀ lómi fi tí ọ̀dá yẹn gan àwọn ààkí ni ngbàtàwọn yìí fi ń dẹ̀ fún ẹ̀yìn gbogbo ránwọ̀n àwọn tí èyàn ọgbọ́ tí kí ojú ọmọ tìyàn òun lẹ́lómi ó tún máa wí fáwọn ọmọ rẹ̀ kéèkéé gbàtàwà yìí wà ní wà ní kọ̀dá o ní ọba ma yàgà nǹkan dáadáa ní ma fi yàgà umaru a ma fi yàgà pé ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìmọ̀ràn ní alkùránì wá àpúrúfù